أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لعب وتنب ما حقني أنا أمال أو ومن كان سبا سيصلها نار عيسى تلاحبي وحمرها أتى مطلع تبي في جيدي أبلو ممن سد ربي أشري لصدري ويسر لي أمري وأولي أكداتا من لساني yẹ́fíkà olùkàwọ̀l àmín jọmọ́ ọlọ́kùnrin àti ní obìnrin akẹrẹwà pẹ̀lú gbólóhùn tó ní àlùbáríkà jù náà wípé asalaamu aleykum warahmatulahi wabarakatu ìkẹ́ àti ìgẹ̀ tí ò ní pin láéláé kó máa bá gbogbo etí àti ojú tí ó ń gbọ́ mi ìkẹ́ náà kó máa lọ bá aṣíwájú ayé àti ọ̀run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àdàpà asalatu àsìlátù fún ànábì ọlọmọṣàfìgbà àdúrà ẹnìkọ̀ọ̀kan wa sura Al-Qur'an tí a fẹ́ gbéyẹ̀wò ní òní òun náà ní sura tí ó pọ́pùlà tí gbogbo wa mọ̀ dáadáa tí púpọ̀ nu wa kà kún pé tábàtẹ̀ tí gbọ́ wa máa rò pé èpè ti ṣẹlẹ̀ nìyẹn lóòótọ́ èpè ni fún ọ̀tá ọlọ́run ọba kan bọ̀tà àwọn oore àti ẹ̀kọ́ tó wá pọ̀ nínú sura Al-Qur'an nìyí nítorí pé bí Al-Qur'an tó yẹn ọlọ́run ọba ò dẹ́díkéètì èwo sùrà fún ẹnìkan gbogbo wọn àtànàbí Abuja ilé ni wàlédè Ibn Mugira ni gbogbo wọn náà mọye pọ̀ tó ọlọ́run máa ń rìn fún àwọn ní bòmíì nínú háyà nínú háyà síbi nínú háyà sọ̀m bọ̀ kí ọlọ́run ọba kó wá dẹ́díkéètì sùrà alukur'an fún ẹnìkan látòkè dé ìsàlẹ̀ láìsọ nǹkan mí ìjọ̀rọ̀ ẹnìkan lọ ó mì ẹni báyìí ó ti kọjá àyè púpọ̀ gan kì wá ń ṣe torí ti ẹnìkan lọ́lọ́run bá ṣe gbé sùrà ìkalẹ̀ ọlọ́run fẹ́ fi kọ́ èmi àti ìwọ ní ẹ̀kọ́ ni pé irú ìwà tí abúláhábù wù yìí tí kékeré ẹ̀ tàbí ńlẹ̀ náà bá wà lọ́wọ́ èmi tàbí ìwọ irú ohun tó gbẹ̀yìn abúláhábì káwa náà máa retí ẹ̀ ọlọ́run má ṣe ti ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run bá ọlọ́run má ṣàbá fọkàn wa mọ́ ọlọ́run irú ìwà tí a máa wù tàbí ṣe tá a máa ṣe tí a máa fi rí ìbínú ọlọ́run bàbá ọlọ́run má yẹ kí a dé bẹ́ẹ̀ abúláhábì tí à ń dárúkọ yìí tí gbogbo wa mọ̀ Tati tiẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ gan ta ni Abu Lahab àti pé báwo ló ṣe rí sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí a tó wọnú súra egungun ká kọ́kọ́ ṣàlàyé historical aspect tó wà ń bẹ̀ Abu Lahab tá à ń sọ yìí ibi tó súnmọ́ ànábì dé ọ̀nkù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá ànábì àti bàbá àti Abu Lahab ọmọ baba kan náà ni wọn ọmọ Abdulmutalib ni Abu Lahab yìí àtìyàwó ẹ̀ wọn wá jẹ́ àwọn powerful couples tó wà ní ńgbà náà gbogbo nǹkan tí èèyàn fi ń ṣe ìgbéraga lọ́lọ́run bá fún gbogbo oore tọ́lọ́run bá fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọ ẹ̀ka ló against Abula Abúláhábì jẹ́ nìkan tó yẹ pé ó wà very rich ó ní owó gan wọ́n te lóun ní treasury secretary bíi minister for finance ìlú mẹ́ka ńgbà náà kò wá ẹnìkan ó tó wá ẹnìkan tó gan fi fún ní nickname Hab nítorí skin báyìí ó rẹ́ẹ̀dì bíi kò tó wá jẹ́ ìyẹn nìkan ni láìnèjì tó wá da because láyé àtijọ́ ohun tí wọ́n fi ń ṣàkójú pé èmi lágbájá ọmọ lọ́gbẹ́jẹ́ báyìí ó tó wá jẹ́ ìkan nínú àwọn Kùrẹ́ṣì nítorí pé ìran tó popular ju mọ́kà lọ́dún náà àwọn ìran Kùrẹ́ṣì àti ìran Umayya ni àwọn méjèèjì dẹ̀ máa ń kọ̀mpìtì ní ààrẹ ara wọn ìyàwó tó wá fẹ́ Òrùwá bí Abúlábí ṣe jẹ́ kan tó ṣe jẹ́ grandson ìran Kùrẹ́ṣì ìyàwó ẹ̀ náà tó wá jẹ́ granddaughter ìran Umayya ó fi pa àwọn couples méjèèjì àwọn celebrate àsìkò ńgbà náà ni àwọn tó strong ni wọ́n ní owó wọ́n ní connection wọ́n wà very politically politically wọ́n wà very influence wọn le gan ìkíní yìí náà ni ọlọ́run bá fún àwọn méjèèjì abúlé abita wa ń sọ yìí ní gẹ́gẹ́ bí nínú sarah anabi sallallahu alayhi wa sallam ó tún wá jẹ́ neighbor anabi wa muhammad torí láyé àtijọ́ àwọn lárúbáwá wọn ń ṣe wọn ń kọ́lé kan fi rúùfù sí ògiri ló máa ń là wọn báyìí ògiri abúlahab yìí gangan òun náà ló wà ní ògiri ti ànábì muhammad sallallahu alayhi wa sallam abuhusa gangan ni orúkẹ nítorí náà àwọn òòṣà tó wà mọ́kà tó pọ́pùlà jù ń gbà náà àlàtì àti húsà nígbà tó wọ́n á tán wọ́n á ní abuhusa ìtumọ̀ abuhusa ni pé ẹrú òòṣà tó ń jẹ́ húsà bọ́tọ́ ọlọ́run bò lè pé bẹ́ẹ̀ lọ́lọ́run fi ń pè ní ní kìntọ́kùn fún ẹ tẹ́tẹ́lẹ́ pé abúlahab ọlọ́run náà fi rìfáì síbẹ̀ eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa torí kí Islam tó dé gbogbo orúkọ tí òòṣà ni a máa ń jẹ́lẹ̀ Yorùbá Ògúnyọmí Ifábùnmi Ṣàngódámiláre Oṣómídé gbogbo àwọn oríṣiríṣi orúkọ yìí náà la máa ń jẹ́ but alhamdulilayi nígbà tó yẹ pé ìgbàgbọ́ òkú somọ́ orúkọ yìí ó dẹ̀ ti di family name but àwọn ìlú mi náà ń ṣe ìjì tiwọn irú àfáwa ṣẹ́wọ́ ọlọ́run ṣe ẹ̀ ògúnṣẹ́ làwọn náà ń jẹ́ tẹ̀tẹ̀lẹ̀ nígbà táwọn á dàgbà àwọn ògún kọ́ ló ṣe ẹyẹ táwọn ní ọlọ́run ló ṣe wọn kó wáyé sí ọlọ́run ṣẹ̀yẹ èyí tó bá ṣe yí náà náà àlè yí èyí tí ì bá dẹ̀ ṣe yí náà àkúgbògùn yìí náà gbọ́ àdẹ̀gbà fábọ́ kọlọmọṣà ṣàforíjì fún ọlọ́run bá Abu Sa'id tí ọlọ́run bá wá ń ròyìn ẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká ká ká ròyìn nítorí àwọn kèfèrí ńgbà náà oríṣi mẹ́ta ni wọ́n tó ń jẹ́ ọ̀tá ànábì sallallahu wa sallam àwọn kan wà tó jẹ́ pé friendly enemy ni wọ́n jẹ́ sí ànábì wọn ò bá ànábì ṣọ̀tá bọ́n tí ànábì gbé wá islam tí ànábì gbé wá náà sọ pé àwọn ò ní í ṣe wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ bọ́ bí wọ́n ṣe gbẹ̀sìn náà wọn ò ní ànábì lára arínbi tí ayé ta wà aláwọn ẹlẹ́sìn náà tó yẹ pé wọ́n ń ṣẹ̀sìn tiwa bọ́ tí wọn ò ní ní mùsùlùmí lára wọn á máa bá wa ṣe ẹ̀rí nínú wọn ni Abu Talib Abu Talib tó jẹ́ tó jẹ́ tó jẹ́ bíi Abu Talib yìí òun náà di mùsùlùmí títí fa bọ́ kò ní ànábì lára ó ń protect ẹ̀ ó ń protect ànábì ni inú ọ̀tá kejì tí ànábì ní òun náà ni àwọn ọ̀tá tó yẹ pé royal enemy ni wọ́n wọ́n belief lórí superiority àwọn Kùrẹ́ṣì àwọn dúró lórí pé ànábì ò lè gbé ẹsẹ̀ kan dé lọ́sàn-án gan káwọn ọmọ bíi tẹ̀sìn tí ń bọ̀ wọ́n á dìfẹ́ǹdì ẹ̀sìn táwọn bàbá wọn ń ṣe bọ̀ bí wọ́n ṣe burú tó yìí náà wọn ò mú ànábì ní ọ̀tá wọn ò dẹ̀ ní ànábì lára nínú wọn náà ni òrùwà nínú wọn náà ni wàlídìí ibùnú mọ̀gẹ́ra nínú bábu jáìlì náà ṣe tó bó ṣe burú tó náà òun náà ń ṣọ̀tá ànábì tó mú pásánà ọ̀tá lóòótọ́ ó dìfẹ́ǹdì ohun tí ó takò ohun tí ànábì gbé wá pé islam èmi ní ibẹ̀ ṣe nínú wọn náà ni hamsa kó náà tó di mùsùlùmí ẹ̀rí wọn ní ànábì lára but islam tánábì gbé dání wọn ni wọn ò ní gbà á wọn sì dúró ti ẹ̀sìn bàbá wọn wọn dẹ̀ kú sórí ẹ̀ Abu Lahab tá à ń sọ igun ó jó ní ẹ̀rí gbogbo àwọn èèyàn lọ jagun tó gbàgbọ́ yìí wọ́n á lọ jagun àgbójáìlì lọ ogun kú sọ̀hún but Abu Lahab ò ní kó ní lọ jagun a máa ràn yàn lápàdé nìkan lọ́nà ṣó jẹ mí lówó báyìí ṣé wọ́n jẹ lówó ṣó lè lọ́jà fún mi tí ẹ̀ bá ti agree á lówó tó jẹ mí mo ti forgive ẹ̀ bí abúlé àṣírí nìyẹn nínú àwọn àtàkẹ́ta tí ànóbì ní ìran kẹta wọn làwọn tó jẹ́ pé wọ́n hate ànóbì gan kì í ṣe pé wọ́n hate ànóbì gan wọ́n tún wá hate islam wọ́n gbógun ti islam wọ́n gbógun ti islam wọ́n tún gbógun ti ànóbì irú eléyìí náà ni abúlà abúwà abúlà àbìjẹ òun jẹ́ ọ̀tá fún islam ó tún jẹ́ ọ̀tá fún ànóbì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tátàdẹ́rò yìí kò sẹ́ni tó gó fà gẹ́gẹ́ bí abúláàb ṣe lọ abúláàb ló gó fà jù fún àpẹẹrẹ nígbà tí ọmọ ànábì kú káásìm ọmọ ànábì sallallahu alaihi wasallam ikú ọmọ kò sí bọ́tà òun ṣe lè le tó èèyàn ṣáà ń fi ikú ọmọ yọ̀ọ̀yàn abúláàbù wa bọ́ síta ó bẹ̀rẹ̀ sí scream ó ń jó kiri ó ń kọrin kiri ó ní bátara muhammadu ó ní ìran ànábì pé ó ti cut ànábì ò ní lẹ́ẹ̀mejì mọ́ torí àwọn lárúbáwá àwọn ọ̀ka obìnrin kún kánábì tó dé ànábì ló ṣẹ̀ṣẹ̀ fún obìnrin status tó dáa àwọn ti believe pé tóbìnrin bá ti marry ó ti kú nínú ó ti lọ jẹ́ orúkọ míì kò lè kò lè continue ràn wọ́n nígbà tí kọ́sìmù àwọn ànábì wá kú tó ra àwọn ànábì wọn kú tẹ̀léra wọn pọ̀pọ̀ gan àbúlà àbú wa bẹ̀rẹ̀ sí jó káàkiri ó bẹ̀rẹ̀ sí jó káàkiri lọ́lọ́run fi dá lóhùn pé iná sáánì haka ó wà lẹ́ habutaru àwọn ọ̀tẹ́ ẹ̀ tó ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́ àwọn ni wọn ò ní níran ìwọ ànábì ó máa ní ìran tí ò dẹ̀ ní parẹ́ láéláé ẹ̀rí apá àpótí ẹ̀ jẹ́ kéèyàn fọmọ yọ̀ọ̀yàn kó tún jẹ́ bí ìyàn tó tún jára léèyàn ẹ̀rí wọn nínú tí nínú nínú sarah nabi nínú àwọn aburú tí abulab ṣe kọlọ́hún tó bínú sí kó tó dedicate odidi aya sura alukoran kan fún òun náà ni wípé kẹ́ mo yẹ sọ tẹ̀tẹ́lẹ̀ abulab ni ògiri ilé ẹ̀ ó súnmọ́ ti ànábì púpọ̀ tànábì bá jíròrò ó yan nọ́fìlà ni ó ń tìlà wà alukoran ni ìdọ̀tí ìgbẹ́ ẹran ìgbẹ́ oríṣiríṣi dead animal oríṣiríṣi àwọn ìdọ̀tí àbúlé abẹ́ adé máa sọ àtòkúta àtòríṣiríṣi nǹkan tí ò da a máa sọ láti inú ilé láti lè lọ hit ànábì ìgbà míì á ba ànábì ànábì akọrọra kò wá jẹ́ òun nìkan ló ń ṣe irúṣẹ́ báyìí ó tún wá níyàwó aburú kan tí wọ́n ń pè ní òrùwà gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀ àwọn couples méjì wọn wà very strong gan òrùwà yìí náà jẹ́ òmáyà òun náà jẹ́ granddaughter òmáyà ó máa ń ṣakọ káàkiri pé ah wọn ò mọ mi tó ṣe jẹ́ ni ẹ̀rí òun náà tún wá ń ran ọkọ ẹ̀ lọ́wọ́ láti ṣiṣẹ́ aburú yìí tí àbúlà bá gba bí ìyàwó ẹ̀ náà gba bí eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa nígbà tó lọ́n máa bínú sí àbúlà kò bínú sóun nìkan ó tún bínú sí ìyàwó ẹ̀ tó ràn lọ́wọ́ tá a náà bá nífẹ̀ẹ́ ọkọ wa tá a fẹ́ràn ẹ̀ tó jẹ́ díà wa tá a gbé ká ẹ̀ tó bá ṣe nǹkan tí ò dáa àfi ká dúró lé lọ́rùn pé ohun tó ṣe yìí ò o kó lè jáwọ́ nú ẹ̀ nítorí tìbínú ọlọ́run bá máa dé á kàn á tún kàn wá náà lọ́lọ́run fi àpẹẹrẹ lélẹ̀ ọ̀run ìyàwó abúlhab kánàbí tó jí láàárọ̀ gbogbo ibi tánàbí ti máa gbà kọjá ẹ̀gún ní ìgò ní igi tí ò dáa á ti tó sọ́nà lóru láti lè ṣe ànábì ní ọṣẹ́ ẹ̀rí kò tó wá jẹun nìkan wọ́n tún bí ọmọ tóun náà tó burú bu tiwọn òtáìbà ọmọ òtùbá ọmọ abúlhab torí ọmọ méjì tí abúlhab fẹ́ wọ́n fẹ́ ọmọ ànábì méjì ẹ̀rí abúlhab wá pàṣẹ fún òtùbá àti òtáìbà tó jọmọ tiẹ̀ pé ẹ kọ́ ọ ọmọbìnrin ànábì méjèèjì tẹ́ fẹ́ òtòbá fẹ́ rùkáyà òtáyébà fẹ́ hùmùlì kùtùnú ìdí tó fi ṣe bẹ́ẹ̀ náà ni pé kí bọ́dì àti fídì àwọn ọmọ yìí kó ba lè padà sórí ànábì ó ní ẹ kọ́ ẹ kà àwọn ọmọ ẹ dá àwọn ọmọ ẹ padà fún so that a lè ìnira pé mo tó fẹ́ máa bọ́ àwọn ọmọ yẹn á tó lè pẹ̀lú bùkátà ẹ̀ ẹ wúrò ọ̀tá bó ṣe burú tó kò tó wá ń ṣe ẹnìkan wọ́n ní tó burú jù the symbol disrespect tó le jù nílẹ̀ lárúbáwá òun náà ni pé kéèyàn tu itọ́ síbi ẹsẹ̀ èèyàn gbogbo gbogbo kọ́ṣọ̀ kọ̀ọ̀kan ló ní wọ́n ṣe máa ń disrespect ìlú tá a wà yìí tí a bá ti ṣe bí ọwọ́ àárín sókè báyìí ó ti bu pa nìyẹn èyí tó burú jù lọ́dọ̀ àwọn lárúbáwá ń gbà yẹn náà ni pé kí èèyàn wá tutọ́ òtí báyìí ó wá ṣe lẹ́yìn tó ṣoríṣiríṣi tán máa da irun sọ́nà á ṣoríṣiríṣi ìnira fánábì ó tó wá tu itọ́ cbs ànábì sallallahu alaihi wasallam bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ò jẹ́ kítọ́ ibà ànábì kò jẹ́ kítọ́ idébi ẹsẹ̀ ànábì wa bínú sí òtúbà ó ní ọlọ́run òtúbà yìí má ṣàṣe lóúnjẹ fún kan nínú àwọn kìnìún ẹ̀ tó dá nínú àwọn káàtì ẹ̀ nígbà sọ èpè tí ànábì ṣe fún abu abu lahab bó ṣe jẹ́ kèfèrí tó wà paralyzed ni nítorí nínú ọkàn ẹ̀ ó mọ̀ yìí pé òdodo ni ànábì ń sọ bọ̀ láti wá tẹríba láti gbọ́ òdodo yìí gbọ́ òun náà ló le fún ẹ̀rí òtúbà wá jókòó sílé kò jáde kò bá káráfà lọ́mọ́ àwọn yẹn wá ń bọ́ àwọn wá ń bú àbúlà pé ah ó ti ẹ̀bẹ̀rù ànábì kò ń ṣàkóńtà ni nǹkan tó wá ṣe náà ni pé ó wá gbà kí òtúbà lọ ó wá gbà àwọn senior staff ó gbà àwọn tó pọ̀ pé ẹ ṣàmà bá mi sọ káàkiri ẹ gáìdì ẹ sótà tí kìnìún kan bá tiẹ̀ fẹ́ pa kìnìún kan bá fẹ́ pa ni ẹ̀ tètè rí ẹ̀ tètè pa kìnìún náà padà ó gba security tó lè tó kú lówó lọ́wọ́ dáadáa kò wá ń ṣe yẹn nìkan ó tó wá kó àwọn ẹran oríṣiríṣi bíi horse ni bíi camel ni ó fi gáàdì gbogbo camp bíi tí òtúbà máa sùn in case táwọn tí òun ti ẹ̀ gbà pé kọ́ máa bá òun ṣọ ìtàn bá ti gbàgbé sùn kìnìún kan tàbẹ́kùn kan ṣáà ní wọlé àwọn ẹran yẹn àti wọ́n àti wọ́n àti create alert wọ́n àti pariwo wọ́n àti ké so that tó sùn wọ́n àti jí láti lè dìfírẹ́ǹdẹ̀ nínú bí ọlọ́run bá ṣe tóbi tó wọ́n dẹ̀ débi kan camp síbẹ̀ ọlọ́run dẹ̀ pàṣẹ fún kìnìún kan ó dẹ̀ jáde ní òru gbogbo àtẹran ni o àti èèyàn ni o àti gbogbo security tí wọ́n ń tọ́ tí wọ́n ń ṣọ́ òtúbá kò sí kan báyìí tó tómi wọ́n wà silent ni ó dẹ̀ wọnú káàmpù òtùbà ó dẹ̀ gbé jáde ó dẹ̀ pa ọlọmọṣà ṣàánú fún ọlọ́run bá ìbínú àwọn ẹni ọlọ́run ọlọmọṣà ṣọ wá ń bẹ ọlọ́run bá èèyàn ń ṣe àyà gbangba pàápàá lórí òdodo ọlọmọṣà ṣọ wá bẹ ọlọ́run bá a máa tẹ̀síwájú nínú part two fídíò yìí láti ròyìn àwọn oríṣiríṣi ọṣẹ́ àti àwọn aburú tí Abul Hab tó ṣe fún ànábì kó tó rí ìbínú ọlọ́run ọlọmọṣà ṣọ ń bẹ ọlọ́run.